aki gbogbo ẹ̀yin ọmọ yàrá tí ẹ ń gbọ́ wa lálẹ́ tó ní pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ní ìtẹ̀síwájú àlàyé wa tá à ń ṣe wa lórí fiqhul mu'amalat àgbọ́yé nípa àjọṣepọ̀ <clears throat> láàrin ọmọnìyàn ó jẹ́ mùsùlùmí ni àbójẹ́ni tí èsè àjọṣepọ̀ tá a máa jọṣepọ̀ láàrin ara wa tó jẹ́ pé kò sí bá a ṣe lè fẹ́ ṣe táàfin lè ní àníjọ máa ṣerú àjọṣepọ̀ náà láàrin wa lópin ìgbà tó jẹ́ pé àjọ wà níbì kan tá a jọ ń gbèlú lópin ìgbà tó jẹ́ pé àjọ wà lágbègbè kan lópin ìgbà tá a jọ wà ládùúgbò kan so àwọn àjọṣepọ̀ yìí ó wá pọ̀ nínú Islam àwọn míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ pé láàrin mùsùlùmí sí mùsùlùmí nìkan ni. Muslimi, òun náà islam faramọ́ àwọn míì bẹ́ẹ̀ tó jẹ́ pé láàrin mùsùlùmí àti ẹni tí èsè mùsùlùmí islam faramọ́ kájọ ní ìwà àjọṣepọ̀ bẹ́ẹ̀ irú rẹ̀ náà ní táàdì bẹ̀rẹ̀ sàlàyé fúnra wa nínú fiqhul mu'amalat òun náà ní al-bay' òwò ṣíṣe títà rírà òtàbá lọ́wọ́ títà rírà yìí gẹ́gẹ́ bí àlàyé tá a ti fúnra wa á rí i pé nǹkan kan ni tó jẹ́ pé kò mọ láàrin mùsùlùmí sí mùsùlùmí nìkan a rí pé nǹkan kan ni tó fẹ́ tó jẹ́ pé kọ́dà ẹni tí mùsùlùmí kọ́dà bọ́gìbọ̀ ọ̀pẹ̀ kọ́dà ẹni tí ò ṣerí kanlẹ̀ fún eléyìí a máa pààyàn papọ̀ pẹ̀lú mùsùlùmí bóyá a fẹ́ rajà a fẹ́ tajà bá a bá dọ́jà mùsùlùmí ni ọ́ kí n tó ra tí mo fẹ́ kí rà àbí kí n tó rẹwà àbí rà lọ́jà so nítorí pé eléyìí ayélujára anabi sallallahu alayhi wa sallam ìgbé títà rírà yìí òun ṣíṣe yìí anabi a máa ṣe pẹ̀lú ẹni bí èsè mùsùlùmí anabi a máa tajà a máa rà lọ́dọ̀ àwọn yahudi so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kọ́dà yíyá ara ẹni ní nǹkan a máa ṣe láàrin anabi sallallahu alayhi wa sallam àtàwọn yahudi so látara bẹ́ẹ̀ àti sàlàyé fúnra wa ní tó ní ṣe pẹ̀lú òwò ṣíṣe àwọn èyí tó lẹ́tọ̀ọ́ fún wa nínú ṣẹ̀ríà èèwọ̀ fún wa tí mùsùlùmí ò gbọdọ̀ ṣe nínú òwò a ti ṣàlàyé rẹ̀ fún wa ìtọ́wá jẹ́ ọgbà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì alibabu sáàní nínú tíráwa alifẹ́tò olùmíyàtọ̀ ti ìdọ́ ìlkìtàbí wọ̀túnà àgbóyẹ̀sìn ní ṣókí níbàámu pẹ̀lú alukur'an àti sunna nabi sallallahu alayhi wa sallam ìtí àwọn àkójọpọ̀ kan nínú àwọn àfa onímọ̀ tí wọ́n kójọpọ̀ tí wọ́n ṣe tíra náà láti kó wa máa ṣe àǹfààní fún gbogbo wa so a látara bẹ́ẹ̀ a ti sàlàyé báàbù alákọ̀ọ́kọ́ tí ń jẹ́ pé báàbù ìbòyò nítorí ṣe pẹ̀lú títà rírà báàbù ẹlẹ́ẹ̀kejì òun náà ni àlùbáàbù sáà ní fìrìbà òun náà ni báàbù ẹlẹ́ẹ̀kejì tí ń sọ̀rọ̀ nípa èlé àríbá ìtànkùn ní àríbá òun náà ní kíni òun náà ní èlé nínú èdè yorùbá àfáà sọ fún wa pé wà fi hì masáìl àwọn àlàyé ọ̀rọ̀ pọ̀ lábẹ́ báàbù rìbá yìí tá a fúnra wa ní ẹyọ kọ̀ọ̀kan almas'alatu al-ula ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ tá a gbọ́dọ̀ mọ̀ nípa tá à ń pè ní rìbá òun náà ni ta'rifu rìbá wa hukmuhu ká mọ kí ni nǹkan tá à ń pè ní rìbá gangan ká mọ kí ni àlàyé ohun tá à ń pè ní rìbá wa hukmuhu ká sì mọ kí ni ìdájọ́ rìbá nínú ẹ̀sìn Islam Yorùbá Yorùbá máa pè ní rìbá inú lábáwá náà wọ́n ti rí rìbá rìbá náà ní lábáwá ń pè òun náà lòyìnbó ń pè ní interest ká gba owó èlé àbí ká gba nǹkan ó lè má jẹ owó ó lè jẹ nǹkan èlé tó ká sá gba nǹkan ètò bribe òun yàtọ̀ tún ó yàtọ̀ sí bribe o ẹ́n àríbá ó yàtọ̀ sí tá à ń pè ní àríṣùwà àríṣùwà òun là ń pè ní téèyàn gba bribe bí nǹkan yìí bẹ́ẹ̀ nǹkan tí ò lẹ́tọ̀ọ́ sí gbà lágbo fi ti bá yanjú rẹ̀ kó fi ti lè jáde eléyìí náà pè ní àríṣùwà so anabi sallallahu alayhi wa sallam náà ó ó takò kọ́dà anabi ní la'ana Allahu rọ́ọ̀ṣì wal murtashi ẹni tí ń fún yàn ní bribe ẹni tí ń san owó ẹ̀yìn owó ìdákọ́ńkọ́ tí ń sọ ọ́ kúdú sí yàn anabi ní Allah subhanahu wa ta'ala sẹ́bi lé wal murtashi àtẹni tó gbà ẹni tó gbà àwọn méjèèjì ni Allah subhanahu wa ta'ala ló gbé wọn sí pé ó wọn so ibi tá a fẹ́ lọ lálẹ́ yìí òun náà ní rìbá òun yàtọ̀ sí gba owó iná gbogbo rẹ̀ owó ẹ̀yìn ó yàtọ̀ sí àwọ̀ àbẹ̀tẹ́lẹ̀ ó yàtọ̀ sí léyìn níta ń ní rìbá òun náà ni aziyada àlékún kí nǹkan ó lékún òun náà ni sáà ń pè ní kíni àríbà nínú èdè lárúbáwá àríkè tá a bá lọ wò túmọ̀ rẹ̀ nínú èdè yìí àti sọ túmọ̀ rẹ̀ nínú kíkíwò nínú àgbọ́yé ẹ̀sìn nínú èdè lárúbáwá ìtumọ̀ rẹ̀ náà ni àlékún tá bá lọ wò túmọ̀ rẹ̀ anything àríkè táwa náà bá lọ wò tá ń pè ní interest àríkè túmọ̀ òun hàn bẹ́ẹ̀ ẹni tó yá ọ ní ten thousand tó wá nígbà tí ó bá dá padà kó fi san fifteen thousand sẹ́ni pé àlékún ṣẹlẹ̀ àbí kò ṣẹlẹ̀ àlékún ṣẹlẹ̀ sí orí nǹkan tí ó yá lọ́wọ́ rẹ̀ ẹni tí ẹjọ́ ní ráìsì wọ́n ní ráìsì báàgì kan ẹ́ fẹ́ ráìsì wẹ́wẹ́ ń jẹ òun wá ní ráìsì wúwo wọ́n ní wúwo ní wúwo jẹ ọwọ́ àti ọ̀dà yìí fún ní báàgì kan àtàbọ̀ ní wẹ́wẹ́ kó o fún mi ní báàgì kan wúwo sálékún ṣẹlẹ̀ ń bẹ àbí kò ṣẹlẹ̀ ti lékún bẹ́ẹ̀ so ìtumọ̀ rìbá òun náà ni àzìyáàdá nínú èdè lárúbáwá wọ̀ṣáàdà àn àmọ́ nínú ṣẹ̀ríà islam yàtọ̀ wà láàrin èdè lárúbáwá àti ṣẹ̀ríà islam bí ṣẹ̀ríà ń lo nǹkan àwọn fún lárúbáwá lè máa lókun nǹkan míì kó yàtọ̀ sí bí ṣẹ̀ríà ní ká máa lókun ìgbà míì àti máa papọ̀ mọ́ra wọn jẹ́ pé bí ṣẹ̀ríà ń lo fún òun ni lárúbáwá náà máa lò fún so wọ̀ṣáàdà àn nínú ṣẹ̀ríà islam ziyadatu ahadil badalain almutajanitayn من غير أن يقابل هذه الزيادة عوض ìtumọ̀ rẹ̀ náà ni pé ziyadatu adil badalẹ̀ yìí òun náà ni pé káṣà lékún níbi nǹkan méjì tá a fẹ́ fi pààrọ̀ alimutajani ṣe ìpè pa nǹkan méjèèjì yẹn jọra wọn ìran kan kan náà ni wọn àwa fẹ́ fi wọ́n pààrọ̀ ara wọn káwa ṣàlékún níbi kan nínú méjèèjì min gairi an yuqabila hadhihi ziyadata iwájú kó má ṣe pé nǹkan kan bẹ táwa fi rọ́pò fún àlékún ẹ̀ àlékún ò ní ìtumọ̀ lórí pé lórí kí la fi ṣàlékún ò ó ti yàrá òní kìí ṣe pé wáyà àlékún tó wá fi lékún ẹ̀ ní kí ni tó kí ni wọ́n náà fi kún rọ́pò tó fi kó fi gba àlékún yẹn lọ́wọ́ rẹ̀ so nǹkan tá à ń pè ní ribanu nínú ṣẹ̀ríà Islam òun náà ní kí ni ziyadatu ahadil badalayi nǹkan tá a fẹ́ fi pààrọ̀ ara wọn tá a fẹ́ fi ti pààrọ̀ kí kan wá sí kí ni kí kan ó lékún náà alimutaja nìsẹ́yìn tó yẹ kó àwọn méjèèjì jọ jọra wọn kankan náà ni wọn hundred thousand ni mo yá lọ́wọ́ rẹ àbí tó sẹ́mi bá fẹ́ dá padà ìlú yẹ kó jẹ́ ó yẹ kó jẹ́ hundred thousand nítorí pé nǹkan kan náà ni wọn tó bá fi wá lé one tó fi di one ten tó fi di one twenty tó fi di one thousand àbí yẹta bá fi lékun kọ́là kó jẹ́ one naira àlékún ṣe kíni ó ti wọ̀ ọ́ òun náà ni nǹkan tá à ń pè ní kíni òun náà ni nǹkan tá à ń pè ní ìbá sùn látara délé yìí àwa ni pé tá a bá wọnú definition ìbá yẹn ó ní alimutajanisayin gbólóhùn pé àwọn nǹkan méjì yẹn sanjọ jẹ́ ìran kankan sanjọ jọra wọn ó dà sábà wà lẹ́nìkan nísìnyí tó ní òun lẹ́wà ẹnì ní ráìtì nílé ó dà ìfún ọ ní ráìtì agolo méjì fún mi lẹ́wà agolo kan ṣé ìrìbá wà ń bẹ àbí ìgò sí bẹ́ẹ̀ ṣé èlé wà ń bẹ àbí èlé ò sí bẹ́ẹ̀ èlé ò sí bẹ́ẹ̀ nu ṣẹ̀ríà Islam nítorí pé kí ni nítorí pé wọ́n èyí ṣe ìran kankan kì í ṣe ráìtì àti ráìtì wọ́n á fi ráìsì àti ráìsì nìsín kò bá jẹ́ wúwo kò bá jẹ́ wẹ́wẹ́ kò bá jẹ́ tápà kò bá jẹ́ gbogbo ráìsì bá wúwo jẹ́ tẹ́ ẹ bá fi lè fẹ́ fi pààrọ̀ pẹ̀lú ara yín ó gbọ́dọ̀ jẹ́ nǹkan kan ó gbọ́dọ̀ yàtọ̀ síra wọn ó gbọ́dọ̀ sọ pé nítorí pé ráìsì tápà ẹ̀ ó gba jẹ̀bẹ̀ púpọ̀ ó dẹ̀ ẹ̀ ọ̀hán jẹ́ fún ọ ráìsì tápà gbogbo kan ìwọ fún mi ráìsì ọ̀padà kóńgò méjì àbí kóńgò kan àdágolo mẹ́ta so eléyìí kò lẹ́tọ̀ọ́ nù ṣẹ̀ríà Islam Islam ní tí wọn náà bá tó bá mọ̀ pé tó níbi òun náà ní ráìsì tó níbi ráìsì ọ̀padà ló níbi ìwọ lọ lè ta ráìsì tiẹ̀ ẹ́ tó bá ti wá tà tán owó rẹ̀ wá fi ra irun tó fẹ́ so ìfi parọ́ báwọn ní ti èlé ó tẹ̀lé mbẹ́ yóò sì kó sínú tí à ń pè ní rìbá nínú ṣẹ̀ríà ìsìláàmù so eléyìí òun náà ní kàtà ń pè ní rìbá ṣókùnmọ̀hù kí wá ní ìdájọ́ rìbá nínú ṣẹ̀ríà ìsìláàmù adìmọ́tà ń pè ní rìbá Ya, yá mi ten naira ìfi fún fifteen naira padà yá mi five naira ìfi fún ten naira padà sòwúrò àwọn eléyìí òun náà là ń pè ní kíni òun náà là ń pè ní rìbá kí wàá nìdájọ́ ṣẹ̀ríà àfa sọ fún wa pé àríbá muharramun fi kitabillah ntẹ tá a pè ní rìbá tá a nípa rẹ̀ yìí owó eléyìí muharramun èèwọ̀ ni haram ni fún wa fi kitabillah nínú kíra Allah subhanahu wa ta'ala haram ni fún wa nínú tírà Allah subhanahu wa ta'ala yàní arí ẹ̀rí fún nínú alukur'an ipe kíni ipe a gbọ́dọ̀ gba ìbá a sì gbọ́dọ̀ fún yàn a gbọ́dọ̀ gba owó èlé ẹ̀rí wà fún nínú alukur'an al-karim ọba àlekè ọlá sọ fún wa nínú suratul baqara aya two hundred and seventy five ó ní wa ahalla Allahu al-bay'a wa harrama ar-riba ó ní Allah ọba àlekè ọlá ó ní àhàlàlbẹ́yì à ó ṣe òwò ṣíṣe ní ẹ̀tọ́ fún yín yàní halal ní fún wa kásòwò láàyè ara wa kásà kára èló ni ó tà ten naira tàá fún mi five naira ògbà five naira tún seven naira káwá dúnadúrà láàrin ara wa káfí wá tà káfí rà láàrin ara wa eléyìí ẹ̀tọ́ ló jẹ́ fún wa ká máa ṣòwò ká máa tà ká máa rà so aya alukurani wà fún òwò ṣíṣe wípé ẹ̀tọ́ ló jẹ́ fún wa kamara máa tà ká máa wa harrama riba ọba àlekí wa ní wa harrama riba àmọ́ òun ṣe kí òun ṣe owó èlé òun ṣe èlé òun se ni haram fún wa ni nǹkan pè ni pé téèyàn bá dé yóò jẹyà Allah yóò gbalada látara pé ó jìnnà sí i so níta ń pè ní ìdájọ́ ẹnu ṣẹ̀ríà islam òun náà ni pé haram ni níta gbọ́dọ̀ dé díẹ̀ ni sẹ́yìn bá dé díẹ̀ yóò sì kíni yóò jẹ̀yà látara ẹ̀ yóò lẹ́sẹ̀ látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala so inú suratul baqara aya two hundred and fifty seven ọba alikiola ni wa ahalla Allahu al-bay'a wa harrama riba wa qala azza wa jal gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọba alikiola tún sọ fún wa nínú suratu. Inu suratu Baqara bákan náà ọba àlekí ọlá sọ fún wa pé <clears throat> yá ayyuhal amanu taqullaha ó ní mo pé ẹ̀yin tẹ́ ẹ nígbàgbọ́ ẹ̀yin mùmíní òdodo ẹ páyà Allah subhanahu wa ta'ala ittaqullaha ij'alu bainakum wa baina Allahi wiqaya ìtumọ̀ náà ni pé ẹ fi gàgá. tí ó dáàbò bò yín láàrin tẹ́bí láàrin àti ìyá Allah subhanahu wa ta'ala ìta ń pè ní tẹ́kọ́à ń pè ní ìpayà òun náà ní pé kí ni kéèyàn ó máa pààyàn sí ìpayà rẹ̀ ni kéèyàn ó sì jìnnà sí tó ní bẹ́ẹ̀ òun náà pè ní ìpayà ọba wa ní òun pé ẹ̀yin tẹ́ ẹ bẹ̀rù ìbínú rẹ̀ ẹ bẹ̀rù náà rẹ̀ ẹ bẹ̀rù gbogbo tó lè fi í dé tí ò ní tẹ́ yín lọ́rùn ẹ bẹ̀rù rẹ̀ wàdàrú ma baqiya mina rìbá ẹ pa gbogbo tó tún ṣẹ́kù lọ́wọ́ yín nínú rìbá nínú èlé káwọn gbowó èlé ẹ kára kan lọ́wọ́ ẹ ká yá owó lọ́wọ́ yẹn ká ní tí ó fi san padà ìlọ́po méjì rẹ ni ìlọ́po mẹ́ta rẹ ni àbí iye báyìí táàbì kún iye pàṣẹ́ntéèjì báyìí pé iye pàṣẹ́ntéèjì báyìí òun náà ni a fi kún tí a owó tó yá láyà lọ́wọ́ rẹ̀ yóò láyà yóò ten percent òun náà láti kí ni òun náà láti kún kọ́lá àwọn ẹlòmíràn máa ní a tiwa ò lè púpọ̀ five percent péré náà lẹ́ẹ̀fi kún kọ́lá kó jẹ́ one percent rìbá ni kọ́lá kó jẹ́ one percent rìbá ni rìbá náà lápè nínú ṣẹ̀ríà Islam. so ah, Allah subhanahu wa ta'ala ó ti rú eléyìí náà ó ti ní ìwọ̀ wa gbogbo tó bá ti jẹ́ pé àlékún táàbù sí ìbánà ni ó máa jẹ́ kọ́dà kó jẹ́ pé nǹkan tó kéré kọ́dà kó jẹ́ pé nǹkan tó tẹ́ ẹni tó kú ẹ̀ nǹkan tó tẹ́ lọ́rùn ó ah, tẹ́ lọ́rùn ìfẹ́ kọ́dà tó bá pé ten percent lẹ́lẹ́gbà ó lọ́rùn kọ́dà tó bá pé twenty percent ó lọ́rùn kò islam kò sí tó kàn wá pẹ̀lú pé ó tẹ̀yàn lọ́rùn kò tẹ̀yàn lọ́rùn islam ṣe é léwọ̀ fún wa torí pé ẹlòmíràn ó tún máa ronú lọ síbi pé à ẹbẹ́ ni tó san kò ní kò sọ pé ó nìhun la ẹbẹ́ ni tó san kò sọ pé ó nìhun la kò kí wá ni tó bá ti tẹ̀yàn lọ́rùn rárá inú ṣẹ̀ríà islam rìbá ò dáa a gbọ́dọ̀ gba owó èlé ọba àlekèwá ní wọ̀dárù máa bá kìyàmínà rìbá ẹ pa gbogbo ohun tó ṣẹ́kù nínú rìbá lọ́wọ́ yín gbogbo ọ̀nà tẹ́ ń gbà gba owó èlé nǹkan tó mọ̀ mí ní tọ́wá yìí tó mú mi ní òdodo ní lóòótọ́ tábà lọ́wọ́ àyà yìí nìsín ẹ̀rí pé àyà tó le gan ni Allah subhanahu wa ta'ala sọ̀rọ̀ yẹn láti fi yé wa pé ìwọ tó bá pé ààrẹ nínú mi ní òdodo lóòótọ́ a gbọ́dọ̀ bá íńtẹ́ẹ̀sì nínú ìgbésí ayé rẹ̀ tí a wá san o gba íńtẹ́ẹ̀sì lọ́wọ́ yẹn àbí o bá wọn ṣe àbí ó bá wọn ṣe akọ̀wé ẹ̀ gbogbo ọ̀nà téèyàn máa ń gbà tó fi wá nípa tí wàá kópa yàtọ̀ ló bá wọn ẹni tó máa lọ sáà tí wọn bá ti nípa abalẹ̀ gbogbo ọ̀nà téèyàn bá gbà téèyàn bá fi kópa nínú pé èèyàn gba owó èlé ìsìláàmù farama pẹ̀lú ayé àyè wàtàwá àdá subhanahu wa ta'ala almutaamila birriba bi ashaddi alwa'i gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala ọba alekiola ó ṣe àdéhùn ìyà ó ṣe àdéhùn ìyà fún gbogbo ẹni tí ń bá ń gba rìbá bí ashadil wa'i pẹ̀lú àdéhùn ìyà tó ní agbára ó lágbára gan tí Allah subhanahu wa ta'ala tó fi ṣàdéhùn ìyà fún ẹni bẹ́ẹ̀ ọba alekiola sọ fún wa ní sọ́ọ̀tù bákọ́lá bákan náà aya two ó ní láyà kù mọ́ọ̀nù tó bá dijọ́ ògbéjà lùkìámọ̀ wọn ò ní dìde nínú sàárè wọn tá a bá ń gbé àwọn èèyàn dìde ilà kàmá yà kú mu lẹ́bi yàtọ̀kọ̀bátò ṣèkọ́ọ̀nù mi nàlùmá hàìrọ́ọ̀n irú àwọn báwọn wọn ò ní dìde àfi ìdìde ẹni tí èyí tó ya wèrè ẹni tá àlìjẹ̀nu bá ti fọwọ́ bá tẹ́lẹ̀ ìdè wá pé ní wá ń ṣubú ní dìde bí wọ́n rápá àwọn olówó èlé ẹlòmíì gbogbo gbèsè ayé ẹ gbogbo ilé tó kọ́ gbogbo ọmọ tó tọ́ gbogbo ní sẹ́ni gbèsè ayé rẹ̀ owó rìbá rẹ̀ wọ́n sá gbowó kalẹ̀ pé sọ ẹ̀yin tálíkà ẹ̀ máa wá ya ìlà ilẹ̀ máa fi san padà látara ìlówó tiẹ̀ ti lékún lọ́nà àbòsí so eléyìí ní sìn tó bá dijọ́ gbé dàlùkì àmọ́ sí ẹni báwọn bá fẹ́ dìde ànábì ni yóò dìde bí ẹni tí ṣe ìtọ́nu bá fọwọ́ bà ní gbèsè ìtọ́nu fọwọ́ bà yóò máa wá dìde yóò máa dìde yóò máa dìde so ìtumọ̀ eléyìí òun náà ni pé irú ẹni báwọn tó bá dijọ́ gbé dàlùkì àmọ́ láàyè kò mú nàmì kúbó yìí wọn ò ní dìde ní sàárè wọn ìdá ìfàá nígbà tá a bá gbé àwọn èèyàn dìde ìlà kàkìyà mi màsúrùí alàkà sọ̀rọ̀ àyè àyàfi bí ẹni tí ṣètánì bá fọwọ́ bá tálíjẹ̀ bá fọwọ́ bá bí ó ṣe máa ṣubú tí ó máa dìde bí ó ṣe dìde lò wàdálíkà lè tàdọ́kùn mi kò tó nìyẹn nítorí pé tó bá dìde tó bá dìde nínú sàárè inú wo ṣe kí ni inú wo tóbi báwa ṣe ìjọ ń jẹ láyé ní ìsìn sáà rí àpẹẹrẹ kankan tó bá di ìgbà tó bá di jẹnu sàárè inú wọn tóbi gan ìsábàbí ákìlì himọ ní ìbáfi dúnìyà látara pé wọn ń jẹ ìdá inú wọn wà tóbi jù wọn lọ wọn máa ṣubú wọn máa dìde wọn máa ṣubú wọn máa dìde so eléyìí ti inú ìdẹ́rùbà ìyà kan ni inú àdéhùn ìyà kan látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala fún àwọn tí wọ́n bá máa ń gba owó èlé àwọn tó bá máa ń gba rìbá tó bá máa ń gba owó èlé lọ́wọ́ yàn tí wọ́n lè yáyàn lówó àbí ká àfi ká fi á ah, tọ́ba tó mọ̀ kó fi san yé báyìí tó eléyìí nínú àwọn ẹ̀rí láti inú alukur'an táàfin mọ̀ ipe kí ni pé kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí kó máa jẹ rìbá kó máa gbà á àbí kó máa fún yàn àbí kó máa sakọ̀wé ẹ̀ àbí kó máa jẹ́rìí ẹ̀ gbogbo ọ̀nà tí yóò bá gbà tí ó fi lọ́wọ́ nínú owó èlé kò lẹ́tọ̀ọ́ fún mùsùlùmí o torí pé ẹ̀ṣẹ̀ ni ẹ̀ṣẹ̀ ńláńlá kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tí Allah subhanahu wa ta'ala tó ní ká jìnnà sí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà وعده رسول الله صلى الله عليه وسلم من الكبائر النبي صلى الله عليه وسلم ó ka rìbá tá à ń sọ yìí sínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kì í ṣẹ̀ṣẹ̀ kéékèèké ẹ̀ṣẹ̀ ńláńlá ni ولعن كل المتعاملين بالربا anabi tún wá ṣépè anabi sẹ́bilé gbogbo ẹni tí ń bá ń ṣiṣẹ́ pẹ̀lú rìbá ẹni tí ń ṣe المتعاملين بالربا yàní ẹni tí ń bá ń lọ́wọ́ sí rìbá gbogbo ọ̀nà tó bá gbà fi lọ́wọ́ sí báyà wọ́n ló fún yẹn ni báyà wọ́n ló gbà á ni báyà wọ́n ni wọ́n kó rán ni ẹlòmínà látara tó wọ́n kó rán yóò sì dáná wọ́n kó ìbárọ̀ èmi ò jẹ́ ìbáwò èmi ò gbá ìbáwò àmọ́ wọ́n kó rọ àbí wọ́n ní kí wọ́n wá bá wọn jẹ́rìí ẹ̀ àbí wọ́n lọ́ọ́yà wọ́n wá bá wọn tèwé ẹ̀ wá bá wọn tèwé pé ó fẹ́ yá iye báyìí lọ́wọ́ mi tó bá sì di iye oṣù báyìí iye báyìí yóò fi dá padà gbogbo àwọn lọ́ọ̀yà tí máa ń tẹ̀lé yìí náà tún tẹ̀wé rẹ̀ àwọn náà ti kó sínú ẹni tí ń ta àmàlà bèrèbà wọ́n ń lọ́wọ́ sínú rìbá ni. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹni tí máa máa jẹ́rìí ẹ̀ ẹni tí máa máa jẹ́rìí ẹ̀ èyàn lè máa jẹ́ lọ́ọ̀yà ó lè máa jẹ́ kankan kọ́dà ẹ̀ lè jọ wà ńlé kẹjọ máa gbélé tọ́ lálágbájá ẹ wá sẹlẹ́rì wa o bọ̀dá yá five thousand lọ́wọ́ mi mo sì sọ fún ọ pé seven thousand níbi ìgbà wọ́n sì ní tó bá di ìparí December òun náà làwọn fún mi sòkè iná wa jẹ́rìsì o àtọ̀ ọ̀dà o ti jẹ́rìsì náà nù tó bá ti jẹ́rìsì báyìí o kọ́kọ́ ra ọ̀nà nù owó tó nà mẹ́ o nà nù five thousand dé kókó gba nù seven thousand tí o fún padà o ti ra ọ̀nà mọ́ra rẹ lọ́rùn o ti kó sínú nígbà náà fi tẹ̀bi lé irú ẹni báwọn ó sọ fún yà ah, rárá o tó eléyìí owó tí o lẹ́tọ̀ nínú nínú Islam ìbá tí o lẹ́tọ̀ ni o ṣe kí ni o jẹ kó yé wọn kọ́lá o ti ṣe wá àti fún ọ bí ah, ẹ mọ̀ ṣe rú tọ́ba wọn tọ́ba mọ̀ kó fẹ́ sànù rẹ sànù rẹ yà ní five thousand tó ẹ kó bá ní two thousand tí ó fi lé òun sí ni kò ní wáyé five thousand lọ́wọ́ rẹ̀ two thousand ti kú òun owó tí wá nù ẹni tí ń wá five thousand ẹ wá ní tí ó bá dá padà yóò fi seven thousand dá padà tó bá jẹ́ pé tá a bá gbé sí làákàyè tó bá jẹ́ kó bá ní two thousand tó ní yóò fi lé òun gbà tí ó bá fi dá padà ni kò ní wáyé five thousand lọ́wọ́ rẹ̀ èló ní wáyé lọ́wọ́ rẹ̀ three thousand ní wáyé pẹ́tọ̀ òun ti ní two thousand lọ́wọ́ àmọ́ àtàrà pé kò ní ló fi wá wá ìyá bùkátà lọ́dọ̀ rẹ̀ ló fi wá yáwó lọ́wọ́ rẹ̀ ó wá ní ó sì rí pé ẹni báwo ní ti pé á ah, kò sọ́nà tí ó gbà àbí kó fi lé e. torí pé bí yorùbá bí yorùbá kò rí bòmí tí ó sì rí ẹlòmíràn máa wò pé tọ̀ alárí tí ó yà wá lówó náà ẹ abáwọlọ jáde tí mo ti ní kó lè gan ká ló dúró tó pé ó yà wá eléyìí ń ṣe àwíjàre fún ọlọ́dọ̀ nígbà tí tí ó ní ààrẹ tí ó e, o wá gbogbo wa man yattaqillaha yaj'al lahu makhraja ó lẹ́nu tó bá páyà Allah subhanahu wa ta'ala Allah subhanahu wa ta'ala máa ń fi ọ̀nà àbáyọ fún ẹ́ tó bá bẹ́ẹ̀ lé máa ń bì kalẹ̀ fún òsì mọ́ mi wọ́n sá páyà rẹ̀ kó fẹ́ kàn sọ́dọ̀ rẹ̀ kọ́lá kó tó máa fi sọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala pé àkọ́sà ah, wọlá pé à ah, nítorí pé rìbá jẹ́ ìwọ̀ nítorí pé rìbá ò lẹ́tọ̀ọ́ òun náà ni mo fi pàdé tí ìfi rí kí ìfi lọ lè gba rìbá mọ́tà sí ọ̀nà fún mi níbòmíì ẹ̀wọ̀n ní tuntun téèyàn máa fi sọ̀rọ̀ ni nítorí pé iṣẹ́ dáadáa tó ṣe ni ìwé lára tẹ́ dáadáa náà ní pé kéèyàn pa nǹkan nǹkan haram kì ó wá pa á sí ìwádìí sọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run tó ọlọ́run nítorí tiẹ̀ mo jìgì ní ilé o kò tẹ́ mi lọ́rùn bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bá kìí ṣe kó tẹ̀ mí lọ́rùn ọrùn ò tẹ̀ mí ara ò sì tẹ̀ mí àmọ́ nítorí pé o ní kò lẹ́tọ̀ọ́ fún wa ká máa ṣe gẹ́gẹ́ bí mùsùlùmí nítorí pé ìyàbá ìyàbá ìyàbá ìbẹ́ẹ̀bẹ́ẹ̀ wọn ló dé ìjìnà sí i látara pé mo wá páyà rẹ̀ ń ní dákùnmọ́tà ṣe ọ̀nà àbáyọ mi fún mi kò sọ̀ká má rò pé nígbà tí ìwà arọ́nà mi má káwá rò pé excuse ni ó jẹ fún wa táàbí wá gba rìbá owó èlé àbí táàbí wá fún yàn táwa nítọ̀ tó jẹ́ fún nígbà tí ò sọ́nà mi náà ni so kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀. anabi sallallahu alayhi wa sallam hadithu jabir radiyallahu anhu hadithu wa sahih muslim hadithu one thousand sahih muslim jabir ibn abdullah qala ó sọ báyìí pé láàánà rasulullah sallallahu alayhi wa sallam ákìlà rìbá ó ní ànábì sallallahu alayhi wa sallam ó sẹ́bilé wọ́n máa sọ pé láàánà wọ́n máa láàánà yẹn túmọ̀ rẹ̀ náà ni pé ìgbé yẹn jìnnà sí kẹ́ Allah subhanahu wa ta'ala tí yẹn bá ti wá sọ̀rọ̀ ìgbé yẹn jìnnà sí kẹ́ Allah subhanahu wa ta'ala tí yẹn bá jìnnà sí kẹ́ rẹ̀ yóò túmọ̀ yàrá ni kò sí ọ̀nà méjì kò ságbede méjì tó bá lè jìnnà sí kẹrẹ báyìí nǹkan á ní àwòjọ láàrin kò sáàrin o tó bá lè jìnnà sí kẹrẹ báyìí o ti bọ́ sínú ìyá rẹ̀ lọ so ìtumọ̀ yìí náà ni pé anabi sallallahu alayhi wa sallam ó ṣe kí ni ó tọrọ ìyà Allah subhanahu wa ta'ala ó tọrọ rẹ̀ fún ta ni ákìlà rìbà ẹni tí ń gba owó èlé ákìlà rìbà ẹni tí ń jẹ owó èlé ó lè má jẹ owó ẹni tí ń jẹ èlé ráìsì báàgì kan mo fẹ́ wá máa gbé lọ àmọ́ tó bá di ìgbà tó ló dáa padà fún mi ó fi ìdajì báàgì kú o lẹ́yìn oṣù mẹ́ta ó fi agbáàgì kan fún agbáàgì méjì ló dàgbà náà ah, kò sí kankan ẹ̀wọ̀n gbogbo nǹkan náà fi ọrùn fẹ́mi náà kó tó dìgbà wọn tó àgùgbò àwọn nǹkan báwọn èlé ni ìwọ tó gbà á ànábì sẹ́bìlì ọ wọ́n mú kílà hu ìwọ tó fún yàn ẹ ìwọ tó jẹ́ àti ìwọ tó fún yàn jẹ ìwọ tó fún yẹn ìwọ ló fún jẹ wàtá àtìgbà hu àtẹni tí ń kọ́ ẹ̀jẹ̀ di tẹ́ bí wọ́n ti tẹ́ gbogbo àwọn báńkì ti ń bẹ láwùjọ wa lónìí tó yàtọ̀ sí báńkì jaiz bank tí èsì báńkì báńkì olówó èlé gbogbo àwọn báńkì báwọn báńkì olówó èlé ní báńkì rìbá ni wọ́n ń gba rìbá wọ́n sì ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn nǹkan tí ò bá ìsìláàmù mu wọn wọ́n tún wọ tí kò sí owó táwọn olè ṣe ń di wọn nítorí pé kí ni nítorí pé kò sí tó kà wọn pẹ̀lú ẹ̀sìn èyí sàn pọ̀ pẹ̀lú ẹ̀sìn wọ́n tún wọ tí owó tá ti wọlé ni ní tí ó bá mú wọlé jù ní wọ́n sọ wọ ọtí wọ́n sọ wọ sìgá wọ́n sọ wọ ẹlẹ́dẹ̀ kí ni ó gba àwọn kan tí ò da nínú Islam tó jẹ́ haram àwọn sọ wọ tiẹ̀ ìjọba láti mú wọlé ni àmọ́ ìtọ́ bá jẹ́ báńkì ilé ìfowópamọ́ tó bá ti jẹ́ ti Islam tó bá jẹ́ ti jẹ́ ti mùsùlùmí irú eléyìí òwò tí wọ́n bá máa ṣe òwò tí ó jẹ́ wọ halali nítorí lẹ́tọ̀ọ́ nínú ṣẹ̀ríà Islam ni wọ́n máa ṣe so ànábì tí wọ́n á tẹ̀síwájú lẹ́yìn ìgbà tó dákọ̀ ẹni tí ń kọ́ tán ẹni tí ń bá yẹn kọ́ sẹ́yìn pé wọ́n tó jẹ́ báńkà nídìí tó lóun jẹ́ ní báńkì ẹnìkan wá wá báńkì nídìí ó fẹ́ yáwó ẹbí máníjà náà ni ó sá yẹrẹ àbí máníjà náà kọ́ ló fọwọ́ sí pé tọ̀ ẹ̀ sán fún un <laughs> àti wọn máníjà ní ìgbà kò ti wọ bẹ́ẹ̀ fún so àtẹnudí ó jẹ́ yìí ẹ̀ wọ̀tí àhìndẹ́ yìí àtàwọn ẹlẹ́rìí ẹ̀ tẹ̀wọ̀n pé báńkì ó sọ fún ẹ wà sára bí ti sọ kalẹ̀ báńkì ó sọ fún ọ ní ìsìnkú lọ́sẹ̀ kínní lọ lè mú ẹni tí ó dùn fún ọ wá ẹ̀ ó ní kọ̀lẹ́sára àbí ó ní ẹ̀ kí lọ́lẹ̀ mú ẹni tí ó dùn fún ọ wá ó jẹ́ pé tó o bá ti fẹsẹ̀ fẹ́ pẹ́rẹ́ báyìí ẹni wò lágbè ẹ̀jẹ̀ bá mi tí yóò bá tiẹ̀ dúró fún yàn tí yóò dúró fún yàn níbi nǹkan tó dáa tó o bá dúró fún níbi nǹkan tó dáa nísìnyí tó o bá sá lọ tọ́ ọ mọ̀ pé ìyàwó ní pé méjì fún ọ ẹ̀ o dúró fún yàn mi rìbá ìyàtọ̀ náà bẹ́ẹ̀ irú ẹni tó wá sá lọ mọ́ lọ́wọ́ ìyá ayé wọ́n tó wá mú ọ wọ́n tó wá ta létí ẹ̀ mọ́ lérí létí rẹ̀ kó máa gbé àbí wọ́n ní kó sanwó túláàsì ẹ̀ rí pé yàtí méjì fún yàn so anabi sallallahu alayhi wa sallam ó láwọn méjèèjì ó ní kíni àtàwọn ẹlẹ́rìí méjèèjì ó ní Allah subhanahu wa ta'ala ó ní anabi sallallahu alayhi wa sallam jábìrì ní anabi tẹ̀bílẹ̀ wọn wa qal anabi wa sọ pé ẹwọ ọ̀tá anabi sọ anabi ní hum sawa ẹwọ aburúbá anabi ní hum sawa gbogbo wọn bẹ́ẹ̀ ṣe ní tó ń ká àwọn òun bá kankan ni wọn ìyẹ́ nìkan òní kéré sí tẹ̀nìkan jẹ́rìí náà ní àkójẹ́rìí dáná nù o àìmíkà bá wọn kọ́ ní akọ̀wé ẹlòmíì ó kàwé dáná akọ̀wé Eh, akọ̀wé lé wọn oníkan náà lakọ̀wé ya wà bàbá wa ya kínní yìí wọn náà ti gbé báyìí rò ọ̀yà ẹ̀yà oní ìyá kínní yá iye báyìí lọ́wọ́ ìyá alágbájá báyìí yóò dá báyìí padà báyìí tó yàn kọ́ òní báyìí ẹ̀ náà ti dára o àtẹni tó gbowó èlé àtẹni tó fún yàn àtẹni tó kọ́ àtẹni tó home sawa gbogbo wọn náà bákan náà ni wọn nínú kíni inú bákan náà ni wọn nínú ìjìyà tí jẹ látara rẹ̀ wàkọ̀dà ajma àti ummatu ala tahrimihi nínú ẹ̀rí bá kẹ́nà dáàbò pé haramu ni rìbá gbogbo àlùmọ̀ yìí pátápátá ló pawọ́ pọ̀ gbogbo àlùmọ̀ yìí ló pawọ́ pọ̀ gbogbo òjò ànábì sallallahu alaihi wasallam ló pawọ́ pọ̀ lórí ló pawọ́ pọ̀ lórí pé kíni lórí pé rìbá haramu ni eré ìwà ni pawọ́ pọ̀ nígbà tá a rí inú Al-Qur'an tá a rí sunna ànábì sallallahu alaihi wasallam kúláàsì tó bá jẹ́ mùsùlùmí òdodo òun náà gbọdọ̀ gbà bẹ́ẹ̀ àmọ́ lónìí àwọn náà ni wọ́n pọ̀ nídìí àjẹ àgbàrìbá àwọn mùsùlùmí náà pọ̀ níbi ibi owó èlé àwọn mùsùlùmí wọn máa pariwo àwọn mùsùlùmí náà máa ń jù láyé pariwo níbi sí sẹ̀ríà sí ẹ̀wà ẹ̀sìn báyìí lóṣù a ni ọ̀rọ̀ eré ahán lásán ni kékeré sẹ̀ríà sí ẹ̀wà nítorí pé sáà ń pè ní sẹ̀ríà Islam gbogbo ti inú ṣẹ̀ríà islam ti bẹ̀rẹ̀ ààrẹ gẹ́gẹ́ gẹ́gẹ́ bí èèyàn báwọn ní ti lọ́kùnrin òun ní kò gbọ́dọ̀ kọ́ kan ọba rẹ̀ ṣẹ̀ríà islam tó wà ló ṣẹ̀ríà islam ó wà retí péjọba kan péjọba kan ló tètè wá dé ní yóò tẹ àwọn ọmọ gbogbo ọmọdé àgbà rẹ sí síbí ọ̀sán ló lára rẹ inú ṣẹ̀ríà islam ti bẹ̀rẹ̀ ààrẹ gbígbé ọkùnrin tòkòtò ló gbọ́dọ̀ kọjá kókó tẹ̀ tó ló ṣẹ̀ríà islam o ara rẹ dé kókó ló lórí àwọn ọmọ rẹ inú ṣẹ̀ríà islam ó náà ní pé obìnrin mùsùlùmí tó bá ti bàlágà o gbọ́dọ̀ máa jáde àdúgbò gbogbo gbogbo ara rẹ̀ yẹn yẹn látòkè délẹ̀ téèyàn ló ṣẹ̀ríà islam ẹ́ inú ṣẹ̀ríà Islam ti ń bẹ láwùjọ wa òun náà ni pé béèyàn ti máa ń lò láàrin lọ́kọláyà bíjà bá ṣẹlẹ̀ bó la parí ẹ̀ sẹ́yìn parí ìjà láàrin ara yín lórí Islam ti sọ bá a ti ṣe pẹ̀lú àwọn ọmọ wa Islam ní ká máa ṣe déédéé láàrin àwọn ọmọ wa tá à ń ṣe déédéé láàrin àwọn ọmọ wa bí Islam ṣe ní ká tọ́ ọmọ wa tá à ń tọ́ ọmọ wa lọ́nà bẹ́ẹ̀ gbogbo àwọn eléyìí ní ti kò dìgbà tá a bá ní ìjọba kan táwọn àgọ́ pé ìjọba Islam lélẹ́yìí ẹ táwọn sọ pé ah, ni àmì ìgbàlélé rí ah, eléyìí wa mùsùlùmí kí ń lo ìjọba tẹ̀lé àkójọba tá a bá ní káwa náà tó máa ń ní tẹ̀lé ní ayé wa mùsùlùmí àmọ̀ wa tanra wa àmọ̀ wa sọ pé ẹ gbà tá a wà á a wà lóde òní yìí a ti wá rí i pé báńkì ti wá wà ilé ìfowópamọ́ wà jẹ́ pé ilé kò sí pé bóyá tó bá yáwó báyìí wọ́n fi yé báyìí ló fi dá padà kò sí pé òní ní wọ̀kàn báyìí lórí owó rẹ pé owó rẹ tó kó sílẹ̀ kí ni wọ́n fi ṣe owó rẹ ti ń bẹ ní first bank owó rẹ ti ń bẹ ní kíná eh, korúkọ rẹ ti ń bẹ ní stanbic ti ń bẹ ní zenith ti ń bẹ ní ewotini ti ń bẹ ní uba gbogbo àwọn báǹkì yẹn union ti ń bẹ bẹ́ẹ̀ kò sí tí wọ́n lè fi ṣe tí ò sí nǹkan tó ṣe sí kò sí tí wọ́n lè fi owó rẹ ṣe wọ́n lè fi ṣòwò ọtí ẹ̀sìn báyìí wọ́n lè fi ṣòwò ẹlẹ́dẹ̀ wọ́n lè fi sòwò sinamu máa ń ṣe àwọn sinamu máa ń ṣe gbogbo àwọn òwe ní ti di òda tí islam ò wọ́n lè fi ṣe wọ́n lè fi ṣe owó ká yá yẹn lówó wọ́n lè yá yẹn lówó nínú owó rẹ ká yá yẹn ká fi gba èlé padà ẹ̀sìn kò sí ìṣòwò lè fi dánwò so àti wá ní báǹkì tó jẹ́ pé báǹkì islam ni tó jẹ́ pé yíwùn tiẹ̀ bó bá iye tó bá owó tí wọ́n ṣe owó tó fi wá lọ́kàn balẹ̀ yìí tí wọn bá tún lọ lè yáwó mbẹ nísìnyí ìwọ̀nba tó bá yá òun náà ló dá padà so àwa mùsùlùmí àwa ní sẹ́kìnì àníyàn tẹ́lẹ̀ yìí àwọn tí èsè mùsùlùmí ní ìjọba déjà isbank àwọn tí èsè mùsùlùmí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀tẹ́ àwọn ìlàkà ìwò ni pé ẹwọ ẹja pààrọ̀ ẹlẹ́yàmẹyẹ sì ti lè léyìí ibi tí ń ti yáwó tó jẹ́ pé iye tí ń báyà náà ni wọ́n dá padà fún mi ní ìdápadà iye tí ń báyà náà ní ìdápadà so ẹja pa ẹlẹ́yàmẹyẹ ẹ̀sìn sí so eléyìí ń túmọ̀ pé kí ni pé àwọn tí wòye ṣe mùsùlùmí gan wọ́n mọ àǹfààní tí ń bẹ fún ká má san owó èlé ká má gba owó èlé òun náà ni gbogbo wọn fi ń tú ayá tí wò ó ti ẹ̀rú ọ̀rọ̀ ẹ̀sìn rárá náà fi ń tú ayá lọ báńkì ìjà ìjà àwa mùsùlùmí táwa wá ronú eléyìí tá a lọ bẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ilé ẹgbẹ́ ilé ẹgbẹ́ alájẹsẹ́kù ti ń dà gẹ́gẹ́ bí báǹkì kékeré ilé alájẹsẹ́kù tá a mọ̀ sí cooperative cooperative pọ̀ láyé ti pẹ́ kí náà forúkọ rẹ̀ àwọn cooperative kan bẹ tá a máa ń dákọ̀ ńgbà kan báyìí ah, ìrántí ó kọ rẹ̀ àwọn cooperative kan bẹ lọ́nà ọjà tuntun báyìí báyìí owó ní kíní san gbogbo ẹ̀ báwọn méjì bá wọ́n sà ló kó oríṣiríṣi níjọ́hùn tó jẹ́ pé àwọn cooperative méjìdì tẹ́ ẹ bá fowó sí bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ́ẹ̀ máa dáwó sí bẹ́ẹ̀ ẹ máa dáwó sí bẹ́ẹ̀ lóṣooṣù wọ́n tó máa dá tiẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ àmọ́ yóò tó bá ní bùkátà tó bá fẹ́ yáwó tó fẹ́ yáwó lẹ́ẹ̀ thousand wọ́n náà ti mọ̀ ó ti ṣe calculation rẹ̀ fúnra rẹ̀ one hundred and fifty thousand ló fi dá padà one hundred and twenty thousand ló fi dá padà tẹ̀lé tó bá wá ń dá padà àwọn tó wá gbọ́n báwọn báńkì náà ṣe máa ń ṣe lò tó tó bá yẹ pé twenty thousand ló ló máa dá inú one hundred twenty thousand tó inú one hundred thousand tó yá ó san one hundred twenty thousand twenty thousand tó kọ́ tó bá kọ́ dá padà wọ́n yọ owó tí wọ́n ní ẹ̀wù gan wọ́n yọ twenty thousand pé sọ owó interest òun ni wọ́n kọ́kọ́ dùn wọn ò ní di pé sáàmù san gbèsè lọ náà ó jẹ́ pé ìtọ́wà wá san gbẹ̀yìn òun láti ṣe kíni òun láti ṣe interest rárá wọn kọ́kọ́ yọ tó jẹ́ interest tí wọ́n bẹ̀ yíwù ti wà tipẹ́ tó jẹ́ pé wọ́n sì ti ní nǹkan tó fi dúró ìwé tó bá di àsìkò tó yẹ kó dáwọ́ padà tó o bá rí san bó bá ṣe lé ni ó ta lé òun ọ̀lẹ́ ni àwọn tó tira lé wọn kàn dé ni pé àájì ah, àtira lé o ó kàn sẹ̀ mọ́ wá wájú ọlọ́sìn fún ara ẹni lédi kan ó sì mọ́ wá wòsàn wọ̀sùn káàkiri wọ́n yẹ pé mọ́tò ni ìwé ọkọ̀ rẹ òyìnbí láti bẹ̀ lọ́dọ̀ wọn tẹ́lẹ̀ wọ́n kàn sí ẹnìkan ni pé alọ́kọ̀tà fẹ́ sá wọ́n ta kọ̀ mọ́ ń dì í gbogbo àwọn eléyìí ní ìsìn ní bẹ́ẹ̀ bí kíni ní bẹ́ẹ̀ gbogbo àwọn ẹgbẹ́ aláfowópamọ́ àdúgbò náà korúkọ rẹ̀ cooperative ní bẹ́ẹ̀ bí àwọn báńkì yẹn àmọ́ lásìkò tá a wà yìí nìyí àti wá rí i pé àwọn èyí tí wọ́n ń ṣe lójú ọ̀nà ti Islam ti wá ń bẹ rẹpẹtẹ tó jẹ pé bí wọ́n ṣe ń ṣe ń bẹ̀ wọn kí wọ́n yá yẹn ló tó mọ̀ fowó pamọ́ síbẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló mọ̀ fowó pamọ́ síbẹ̀ náà tó bá sì yáwó lọ́dọ̀ tiwọn iye tó bá yá òun náà ni wọ́n dá padà fún ọ iná ni wọ́n náà dá padà ó yá hundred thousand hundred thousand náà ló dá padà ó yá ten thousand ten thousand náà ló dá padà ó yá five hundred thousand five hundred thousand náà ló dá padà ń bẹ ní ìsìn láwùjọ síbẹ̀síbẹ̀ náà a tún wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí látìgbà tí wọ́n ń bẹ̀rù náà ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ò sì wá aráyè ronú kó wá fi gbogbo àwọn ìdí òdàwọn lẹ̀ bẹ̀rù láti màtá yìí nìkan ṣe ni a kà máa sọ lọ́rọ̀ ẹnu lásán ni pé ha ní ìdílé bá dé ìgbìnnì kan bá dé irọ́ lásán ni o tó bá dé ọ̀pọ̀lọpọ̀ èèyàn á dùn nǹkan tí ń rí bẹ́ẹ̀ o ẹ̀sìn bá mi dùn kò ní jẹ́ kó a gbọ́dọ̀ onírúurú kápẹ́wàdà káwo àkíní ìyà tí Allah subhanahu wa ta'ala ìdíyà tó ní bẹ níbi àwọn nǹkan wọ̀nyí ká jìnà sí kò tá a bá jìnà sí tá a bá ronú sí àrà tá a bá jìnà sí tá a bá ṣe ìlú ẹ̀ká máa ṣe torí pé ṣèitán yóò máa dẹ́rù sí bà wá àṣèitán yóò kà wí fòkun mọ̀lùfà ṣèitán yóò máa dẹ́rù sí bà yẹn ẹ àwọn kan sọ ńgbà kan wọ́n ní à bóò ni bóò ni non-interest cooperative ti fẹ́ bóò ló ti fẹ́ survive bóò ló ti bóò ti lè ò tí o ṣe pé ẹ máa gba owó èlé kan tẹ́ ẹ máa fi mẹ́ǹtẹ́nì ara yín ọ̀nà wo ni onígbà kú wọ́n gbogbo orú eléyìí ti sáà náà ni wọ́n sọ sí wọn lọ́kàn pé ẹ kàn ń sara yín ní kó lẹ́sẹ̀ ní gbowó èlé tó jẹ́ pé bí ẹ bá wọnú ẹ̀ àwọn náà ní sẹ́sì ní dáa sọ yìí á rí pé ọ̀nà pọ̀ tí wọ́n fi ń gbé tí wọ́n fi ń tẹ̀mí tí abúlé àkóso ní tẹ̀lẹ̀ sí dúkìá oníkálukú kí ni irú ọ̀nà náà òun náà ni pé ìtó jẹ́ dàkejì ìdìbátà ni ẹ mọ̀ ṣe mọ́ àwọn kọ́pẹ́rẹ́tì tá à ń sọ yìí nìsí wọ́n mú nínú owó yóò sì ní owó tó kálukú ó fi kalẹ̀ pé owó tá a fẹ́ máa fi ṣòwò ní sábà lọ lè rajà sábà rọjà ni wọ́n tà á tán tà síta ni wọ́n tà á láàrin àwọn tí wọ́n jẹ́ àwọn tó wà ní ẹgbẹ́ so èrè sábà rí bẹ́ẹ̀ wọ́n kò sára ó ti wọnú àpò kọ́pẹ́rẹ́tì wọ́n tún tajà mí tó títà rírà yìí náà ní bẹ́ẹ̀ náà ni wọ́n sì rere bẹ́ẹ̀ so eléyìí náà tó fún yàn níbi owó níbi títà rírà ó tó fún téèyàn bá jẹ́ mùsùlùmí tó mọ tó mọ tó kàn nínú ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ pẹ̀lú ìrọ̀dà Allah subhanahu wa ta'ala tó bá dijọ́ mẹ́jọ ọgbà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àlàyé ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tá a bọ̀ sí òun náà ni alhikmatu fi tahrimihi a sàlàyé fúnra wa nípa pé ọgbọ́n wo ló wà ń bẹ níbi ṣíṣe ìbálẹ̀wọ̀ káwọn náà bá ti ronú ni wọn kà sàlẹ́ ní ẹ má dé bẹ́ẹ̀ àbá yìí àká ìkànnì mú jáde àárọ̀ lálàyé sí ìkan tó wà nù kíra wọn kálukú wa lóòtù pé làákà ìbẹ̀ ńbẹ̀ púpọ̀ ẹ́n láti pé á ah, làákà ìgbọ́dọ̀ wà ńbẹ̀ tí wọ́n fi ní a tó bá yá múríkan múríkan náà lè fi dá padà làákà ìbẹ̀ ńbẹ̀ so gbogbo àwọn ọgbọ́n tí wọ́n ń bẹ́ ńbẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda Allah subhanahu wa ta'ala á sàlàyé rẹ̀ fúnra wa lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni á sàlàyé àwọn oníranran èlé téèyàn máa ń gbà ọ̀nà téèyàn máa ń gbà gbà gbà èlé lóníranran so àti gbogbo àwọn nǹkan míì tó wò téèyàn máa ń ṣe ó jẹ́ pé àwọn onífúramọ̀ a lè má rò pé ìbáni ìbá sì wọ́ gbogbo ẹ̀ náà lásàlàyé fúnra wa tó bá dijọ́ mẹ́jọ abi allah subhanahu wa ta'ala kó sàtàlẹ́ fún àgbẹ̀yẹ tẹ̀lẹ̀ fún wa kó fi ẹsẹ̀ wa nílẹ̀ lórí ìlànà nabi sallallahu alayhi wa sallam kó fi òdodo hàn wá lódodo kó wá fún wa ní agbára láti tẹ̀lé kó jẹ́ ká mọ àìdá láìdá kó jẹ́ ká mọ ìbàjẹ́ níbàjẹ́ kó wá fún wa ní okun àti agbára àti ìmánì tó fẹsẹ̀ múlẹ̀ láti dìnnà sí gbogbo nǹkan tí ń jẹ́ ìbàjẹ́ innahu waliyyu dhalika wal qadiru alayhi hadha wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa ashabihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.